أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الواحد لا شريك له له الحمد كله وهو مالك السماوات والأرض أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله تعالى لتعلم معرفة الله سبحانه وتعالى من وجوده علينا لنعبده كما أمر الله كما امرك الله سبحانه وتعالى وتتقوه ونخشى عذابه أنه شديد العقاب فنسأل الله سبحانه وتعالى السلامة المشهور الله القيم رب الواحد لا شريك له الله bá yí òun náà ní ọba àṣọ ọba tí àṣọ rẹ̀ tí ò lórogún ọba tí àṣọ rẹ̀ tí ò lọ́ba kan ọba tí àṣọ tiẹ̀ tí ò láfiwé tí ò láfijọ́ láwùjọ àbúrò kúrú. ẹ ní gbogbo àlámà ní ayé àtàlìkìlámà òun ló ní èyí tí ń ṣẹlẹ̀ láyé òun ló ṣètò rẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ lálìkìlámà nínú ètò ọlọ́run láyé rẹ̀ ẹ wá tí ń jẹ́ láyé àti tí ó padà jẹ́ lálìkìlámà nínú ètò nínú àṣẹ aláàtúmọ̀ àrùn wà dáadáa òun náà wọ́n wà láàyè òṣàlàwà sí wàlà àwọ̀ ọba àyè ni ọba tí ó ń darí sánà olùgbé àti ilẹ̀ àṣàlù àṣà ìyá àyè ìlọ́gbọ́ àwọn aṣẹ́lẹ̀ lórí kọ́ àti lódodo nínú ọlọ́ọ̀ba àjá yìí òrùka tọ́lọ́ọ̀ba wa. wàá ṣe àbọ̀ àṣà màá mọ̀ ẹ̀yà àpò òun tó lò aṣiṣẹ́rí mọ́lẹ́kùnrin mahama sọ̀lọ̀ lọ́ọ̀rù àríwẹ̀ sẹ́lẹ̀ ẹrúfẹ́ ọlọ́run ti ọlọ́run báyìí àwọn àti ọlọ́run bá wà yìí tí ó máa tẹ ẹkú máa bẹ̀rẹ̀ àti gbogbo àwa tí àtẹ lórí ìlà ẹ̀rí mahama àwọn ọ̀dọ́ bá wa fẹ́ràn bá a ti orí má lè fún ẹ̀kọ́ ọ̀tá wa mọ́lẹ́kùnrin láàrin olúwa mọ́tì

ọlọ́run béèrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ṣe lọ́wọ́ ẹ̀ lórí kábà kábòsì nígbà àbúdàwù kábà àmọ́rọ̀dà mọ́ọ̀wù subhanahu wa bákan náà kájọ rẹ̀ torí pọ́lọ́ ní ẹ̀sìn ní kẹsì báyà mi lóbi ń báyà rẹ̀ ní ọ̀sọ̀ ọ̀rọ̀ àwọn àyè náà kò á ní ẹ̀sìn ní o ọ̀là ní ẹ̀ báyà a bá ti mọ tàbí ti tàbí fáyọ̀ kò wá bí ẹni tó ń sin lọ́hùn tó ń páyọ̀ lọ́hùn yóò padà ṣe kí ni yóò máa torí yìí ó ní tí gbogbo àwọn ẹni tí wọ́n bá jẹ́rù kan rí àti ọrụ ìlú ọlá ọlọ́ọ̀tí wá lẹ́yìn tí ó máa páyà ìyá yìí ní torí kọ́ lọ́wọ́ ọba yìí anáwó ṣẹ̀rí ìjọba ìkọ́ wọ́n ní ọlọ́wọ́ bá wà yìí ọba yìí lé ọba yìí lé púpọ̀ ní ìyá yẹn ìbára ìlànà ìgbà áyá fàdán alọ́láwọ́ subahán fàdán alọ́láwọ́ subahán owó sàádà sàlámà àwọn àti ọlọ́wọ́ àti ọlá àlàáfíà rẹ̀ tó pé kọ́lọ̀ sílẹ̀ mọ̀ ọ́ ìbára ìlànà موعدنا معرفة الله سبحانه وتعالى عز وجل ìdí abẹ̀rẹ̀ ní júmọ̀ àwọn tó kọjá òun náà ni mímọ̀ ọba ẹgbẹ́ta kájá ọlọ́ọ̀bá dáńtì mà á ti dí àmọ̀ pé báwo ni àárín àdàkùn ní ọ̀rọ̀ ya ojúlówó ọ̀rọ̀ èèyàn lórí gbogbo ọmọ nìyàn lọ́lọ́ ọ̀bájá kò ṣe mùsùlùmí o gbogbo ìran ọmọ nìyàn lọ́lọ́ ọ̀bájá gbogbo ìran àdìjẹ̀mú sí àgbàdá ọ̀rọ̀ èèyàn ní mú wa tí wọ́n mọ ọba tó dá wa. ìyọ́sí wa àwọn amú àwọn táàbù dá a máa ma ṣàyè ìtawà yìí aṣọ́wó wa ní ọ̀sẹ̀ tó kọjá. Ìyẹn ti ọlọ́wọ́ bá wa. Nínú àwọn ọ̀nà táwọn ìmọ̀ bí ọlọ́wọ́ bá ń bè. Táwọn ìmọ̀ yìí pé òun nìkan ní àbájọ́ ti mú. Àwọn àlùfáà ní ìdá ìfowó ìyàfíìdá. A máa ọlọ́wọ́ bá wà yìí nígbà pẹ̀lẹ́ jù. Àdáhùn rọ́pù sàmáwáàtì. wàlọ́pù àrùn àrí àlọ́ mọ̀lámàdájú yóò sí kọlùkọ́ tí ò sí ìrètí bẹ́ẹ̀ igi ọlọ́ọ̀bà dáàbò anáwàdáàlá yìí òun lọ́ba tó dá sọ́nà nínú ìlú ṣe bá ìlú ọ̀gá bẹ́ẹ̀ ọlọ́ba tó wá ní àrùsì òun ní. ẹ̀dá kan tọ́lọ̀ bá já sókè tọ́lọ̀ nínú ìlú. ẹ̀dá yìí òun ló tóbi jù ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá àlejò ọ̀lẹ́dà. agbọ́dọ̀ gbàgbé. ẹni ò lágbà pé ọlọ́run kò sì ní jẹ́ mùsùlùmí. ẹni bá wá gbàgbé ọlọ́run dáhùn náà lórí èdè àmọ́ á sọ ọlọ́run olóòtú tó tẹ́lẹ̀ àwọn àdúgbò àti onítọ̀rọ̀ náà kò ní jẹ́ mùsùlùmí. torí pé olùgbé tọ́lọ̀ bá ní ibẹ̀ olùgbé yẹn ẹni bá sì ti pé tọ́lọ̀ bá ní ibẹ̀ tó lóun tó bá ti pè é nírọ́ nínú àwọn tí ò ní jẹ́ mùsùlùmí olóde kí ni olóde torí pé òní jẹ́ mùsùlùmí àti ká bá ìròyìn kan lára rẹ̀ kí ìròyìn náà ọ̀nà ní amúnúrin ìlà ìdájọ ìgbà àdúrà yìí aláàbí ayúmí ìlú nàbí ló ń bá ìṣẹ̀ ọ̀nà ní àwọn òmìn yìí wọ́n bá gba sí òmìn wọn lọ́wọ́. èyí ò lórí báyìí ọ̀nà ní wọ́n ṣe bí wọ́n lọ́wọ́ nínú tó àwọn àjọpọ̀ ojú rí òun náà ní áùsù ọlọ́run bá ń bẹ́ẹ̀ agbọ̀dọ̀ gbàgbọ́ kí lè nínú àlùkù áàdì tẹ̀lé ibi ọlọ́run bá aláàbò àlọ́ wàjáàlà ó dá sọ́mà lékèké ó sì dá àlàrà sí bí òkè sọ́mà náà ọlọ́run bá aláàbò fún àlùkù áàdì láti mú mi áyà àti ti áyà òkìtì ti èkìtẹ́bù ọlọ́run bá ní àwọn olómìnira ìrìnàṣẹ́ ìtọ̀ قل من رب السماوات السبع ọlọ́run yẹn Muhammad tó wà sẹ́lẹ̀ ọlọ́run yẹn lè lọ́wọ́ àwọn àwọn tá a lọ́wọ́ rẹ̀ ní gbogbo ọlọ́run yẹn àlùjẹ رب السماوات السبع tọ́lọ́mọdún dá sọ́ọ̀rọ̀ yìí tọ́lọ́mọdún ṣètò tọ́lá tó darí sọ́ọ̀ méjèèjì tọ́lá tó ní sọ́ọ̀ méjèèjì tọ́lá tí yá sí pé ìfapá rẹ̀ ní sọ́ọ̀ méjèèjì ní lọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ wọ̀rọ̀kù làárùsù làárùsù bákan náà tọ́lá tó ní àlárà sí tó ga jùlọ tó tóbi gbogbo ń dáadáa lọ èyí tó fẹ́ ní òfin sọ́nà

ọba tí máa bèèrè bèèrè tó mú máa dájú ọlọ́dún ìjọya kú lúlọ́lá ìlú wọn sọ ní wípé aláàní o aláàní o àwọn ìbá ní àwọn kèrè rí bẹ́ẹ̀ ṣe ìbá kì í pé wọ́n fi ẹ̀wọ́n àkọ́bọ̀ wọ́n fi ẹ̀yí pé aláàjá sọ́nà méjì èṣe ó fi dá àlàáfà sí bí òṣèlú wọ́n bá jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run bá rẹ̀ tó dá oníkóde bíbí ó dábàá fún mi ìlú náà láti rẹ̀. ọlọ́run wá ní bóyì tó bá wá dá òkà ìwọ́n náà tó wá dá ìsìn ọ̀rọ̀ padà fún ẹni pé àbàdá dàgbà fún ṣé ìwà báyọ̀ ọlọ́run bá ti rẹ̀. nígbà tí wọ́n mọ̀ tó ṣe àwọn ẹgbẹ́ tó ń gbòdì báyìí ó wá ní iná ń bẹ àlùjẹ́nà ń bẹ bẹ́ẹ̀ bá ṣe dáadáa àlùjẹ́nà rè bẹ́ẹ̀ bá wù sí àìdá iná rè bẹ́ẹ̀ bá ti rí lẹ́ẹ̀dẹ́ sí rè bẹ́ẹ̀ bá ti rí lẹ́ẹ̀dẹ́ sí rè kí wá dé bẹ́ẹ̀ wá gbà fọ́lọ́ ẹ wá sí rẹ̀ ìjà àyà àwọn àyà ìjà pé nínú ńlá ọlọ́run bá wa والإيمان مما نعرف عن الله سبحانه وتعالى àwọn àlùfáà ní ní láàbù mi mọ ọlọ́run táàbù mọ̀ tó tẹ ọlọ́run tẹ yàtìlẹ̀ sọ́ọ̀dì kan lódodo nígbàgbàdájú nínú ọlọ́run tẹ àní ọlọ́run tẹ ọba táàbù sí ibẹ̀ kò jẹ́ àgbàdájú bẹ̀ àmọ̀ ìfẹ́ àdínáwó rọ́pò lè má ṣe ibi rọ́pù ní mọ́bìnrin ní ìwà ìmọ̀ṣòrò agbọ́dọ̀ ní màgbé ṣẹ́ rí mọ́bìnrin mo là ń pè ní mọ́bìnrin mọ́bìnrin kò ní ibi ní òṣùpá tó ti yọ. wà rọ́pù ní mọ́bìnrin mọ́bìnrin ní ibi tí òòrùn ṣe kí ni tó ti yọ ṣẹ́ rí ibi lóògùn àti ìyọ̀ ọba tó ní ilẹ̀ àgbáyé ibi tí òun ti ń yọ ọba tó níbẹ̀ àdá ni àwọn abẹ́rẹ́ yìí pé ẹ̀yin bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ba àdá ọba bẹ́ẹ̀ ń sì lẹ́yìn àdá o ẹ bá rúkọ̀ kankan tó yí ó ṣẹ̀dá lọ síbẹ̀. iṣẹ́ tó ṣe tóbi tọ́jú lọ sí agbára tó ní tóbi tọ́jú lọ sí àmì tó dá tóbi tọ́jú ẹgbẹ́ sí ẹ dárúkọ ó lágbọ́dọ̀ wọlé ọlọ́wọ́ ní tọ́lọ́wọ́ ní ọ̀hánì kẹrí ọlọ́pàá ní àmọ́lẹ̀ ní pé òun ọlọ́ọ̀bá àdá òun olùwọ́n ṣètò mọ́ṣíní àbúgbọ́sọ̀rọ̀ ọlọ́ni àwọn ìlà tí wọ́n ṣe ìfọ́ lọ́wọ́dí kúlì nílá ìdìmọ́ṣíní wà ní bá gbé níkẹ̀ẹ́ يهدي من يشاء إلى صراط مستقيم الله يا محمد صلى الله عليه وسلم صفوا من الله المشرق والمغرب صفوا من ibi tí òun ti dájú aláàánú ó yá nípa àwọn ìgbàláwọ̀ ẹ̀sùn ìgbóòrò tó ń jáde ẹni kó ṣàwọn ní ó lọ jáde bẹ́ẹ̀ wàlìmọ́gírí ibi tí òṣùmọ́dé ṣegírí tóun náà ṣegírí tóun náà ti ń jáde ẹ sọ bí àdáà ló ní sọ fún ọ bí àdáà ló ní ẹ wá sọ fún àwọn òṣàwọn pé ibi tó ṣùpádà ṣegírí tóun náà ti ṣe lé kọ́ ní kó ṣùpá kò mẹ́ kó má jáde lẹ́ka. ọlọ́ni dáadé ìmọ̀ ẹ̀ṣá ọlọ́ni òwò náà bá àdúrà òun kàn máa ń ṣàlẹ́ ṣàlẹ́ tó ń bá fẹ́ mú àwọn ẹ̀rọ òun ó sì dùn bàtà ìdá náà fi ní bàbá ìyá ìta ìmọ̀tàbá olùbí kan tí ó mẹ́yìn rẹ ọlọ́ọ̀bá ló fi ẹ́ lórí ọ̀dẹ̀ yìí ọgbọ́n rẹ̀ ò pé ìgbà rẹ̀ ò pé ó fẹ́ wù wá lájẹ́ ní mùsùlùmí ó fẹ́ wù wá lájẹ́ ní alùsùnà àtàràwà òdẹ́rẹ̀ ìmọ̀wà òdẹ́rẹ̀ torí ẹnìkan ò ní sọ fún wa pé bá bóun ṣe ló kò yí pé nígbà bóun bẹ̀ láyé òun sọ fọ́lọ́ sí ìwọ àdìní mùsùlùmá ṣe ní mùsùlùmí ó wọ́n tó rẹ̀ tó ti wá ṣe ní tó tó ti wá ṣe ó ní wá tó pọ̀ tẹ́lẹ̀ wọ́n ní yìí àti

àbùgbà ìpè ṣe ní mọ́ṣírífù yìí mọ́ṣírífù méjì àti mọ́ṣírífù méjì ọlọ́run tó wọlé ìbádọ́dá yìí sàhádà ọlọ́run ọlọ́run wá bó ní máṣe lè kẹ́ ilé ọlọ́run ní òun lọ mú ọba tó ní ibùyọ òòrùn méjèèjì àti ibùwọ òòrùn ibùyọ òòrùn tọ́nù sí jáde méjèèjì àti tó jáde sí tó padà sí jáde ní méjèèjì olóòjé kí òòrùn ní àwọn aṣiṣẹ́ ní kí ni sáwọn àdúgbà wọ́n ní ṣé wọ́n sí ibùkọ́ méjì ibùkọ́ lòsí jáde ṣé méjì ibi tó ṣùgbọ́n náà fi jáde tẹ̀sí méjì ibi kan náà ni mọ́sílù kọlámà mọ́sílù kọlámà kí ni ó lè lámà wọ́n ní tọ́nà bá ń sọ ní ilé ṣẹ́ rí ti yóò lò fi jáde táà ń pè ní mọ́sílù tó bá jáde lẹ̀ tí ó bá wọ̀ yóò lọ́wọ́ sí mọ́sílù ṣẹ́ rí yóò ibi tó ṣùgbọ́n fi jáde táà ń pè ní mọ́sílù tí ó bá lọ wọ̀ yóò wọ̀ sí kíni o máṣírì lọ́nà sọ pé rọ́pò lè máṣírì kẹ́yìn wà rọ́pò lè máṣírì kẹ́yìn torí bí àwọn méjèèjì lọ́sọ̀ọ́sẹ́ kíni ni wọ́n sọ ń lò rẹ̀ ìbádà náà yìí ká ádà àwọn àtàbà wa ní yáàni máṣírì kẹ́yìn sẹ́yìn wọ́n sì dá wọ́n ní ádùlọ́mọ̀ yìí pé ṣe àrí máṣírì kù yìí ibi tó kù sí ń dábẹ̀ ẹ máa rí àwọn tí ń bẹ lágbọ́nrin ilẹ̀ nígbà míì wọ́n máa wà lásìkò kan á máa pè lásìkò ooru wọ́n sùn lásìkò kan á máa lásìkò òtútù tọ́bá ń lásìkò ooru lásìkò òtútù àwọn tó wà tó wà ti jáde àwọn tẹ̀ lásìkò lásìkò ọ̀nà tó ṣe wọ́n ní bá kọ́lẹ̀

ولمجد الكريم فبأي آلاء ربكما تكذبا àmì ọlọ́run rẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣàlẹ̀ ẹ̀yẹ. ẹ dákun àmì ìṣẹ̀lẹ̀ ìṣàlẹ̀ ẹ̀yẹ lọ́wọ́ àbẹ̀lọ́. ìbádà náà yìí sàálà wọ́n ní agbó ìfà ayà ìṣẹ̀lẹ̀ láàbù ìmọ̀tọ́lẹ̀. ilé ìbùyọ̀ òun wá àtìbùyọ̀ òun wá àti bọ́ọ̀lù wa ṣe ń wọ̀ àti bóṣù bó ṣe máa jáde yóò ṣe máa wọ̀ náà ṣe kí ni yóò máa yàtọ̀ síra wa àwọn abẹ lọ́sàn-án ní ìsìn àwọn abẹ lóru àwọn abẹ lọ́sàn-án ní ìsìn àwọn abẹ láàárọ̀ wọ́n ní ẹ̀sìn ìwọ́n ti tí ò ṣe àdáàdá ìgbésọ̀ tó gbogbo àwọn ìyàtọ̀ sáà rí àlàáfíà yìí àwọn kan ti lo ọ̀sán ọ̀sán nìkan tí lè wòye tí lè wòye sí wọ́n lò six months. kò ní sí pé ṣe sí wọn wọ́n ti lo ọ̀sán nìkan wọ́n ti lè má six months lórí ẹ̀dá wa. bákan náà àwọn kan lo òru nìkan tí ò ní sí ọ̀sán fún six months ní orí ẹ̀dá wa yìí náà. wọ́n ní àná àmì ìṣẹ̀lẹ̀ ó lọ ṣe làámẹ́lẹ̀ ní sọ́kùn ìdẹ́lẹ̀ ní ọ̀nà ní rọ́pùn mọ́síríkì wà ní mọ́sírí láàrínà iná wọn fàtàkìdúhù wà ní ìlara ọlọ́nà rọ́pùn mọ́sírí wà ní mọ́sírí ọlọ́nà ọba tó ní ibi lóòrùn fi yọ tó sì ní ibi tó tó ní òdìdàjù láàrínà iná wọn kò tí ọlọ́ọ̀bà ní kò ní òṣèlú láti dàgbà àti náà ṣùgbọ́n àrùn

àwọn ìfáwa ní ẹ̀rí ìrìnláàbù ìmọ̀ṣáàrì wọ́n ìmọ̀kárí wọ́n ní kí kí ha mọ̀láfí mọ̀sọ́ọ̀lì ìṣọ́lì ìgbìmọ̀ sí kíni wọ́n ti pọ̀ sí. wọ́n ní wọ́n ń bẹ àǹfààní fún gbogbo ọmọ ní àtàlù pẹ̀lú. bọ́lá ọba ṣe ní káwọn àkótá máa lò láyé kó máa yàtọ̀ sí ara wa àǹfààní náà ti ṣe wa. torí pé ìwọ tó bá ń bẹ́ẹ̀ sí kan tó ń tún bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó láǹfààní àdúgbò bẹ́ẹ̀ lọ sí ibi tí òtútù òṣèké ni tí ò sí mu. tó bá ń ta akẹ́kẹ́ níbi ìgbà tó dájú lásìkò òtútù tó bá ń lọ sàáfẹ̀ fún ọ̀kẹ́ oníṣẹ́kí kò ní yá àǹfààní ti bẹ fún ọmọ pé ìdáwọ̀ lọ sí ibi tó lúwà kó lọ sàáfẹ̀. àbátọ́lọ́ta ṣe orúkọ ìbáṣ gbogbo ayé lẹ́ẹ̀kan náà òtútù gbogbo ayé lẹ́ẹ̀kan náà gbogbo ayé lẹ́ẹ̀kan náà gbogbo ayé lẹ́ẹ̀kan náà ìmọ́lẹ̀ ọlọ́run ti mọ̀ pé yóò lera fún àwọn ẹ̀dá tó lè dá sí ilé ayé ọlọ́run wá ṣe ní ọ̀tọ̀ tó máa ń bá wa. ní ọlọ́run ní ẹ̀ ní ṣe النار عباد الله تعالى يجلس الله هو الفائز مما من من معرفة الله سبحانه وتعالى أنه الذي خلقنا وسوانا فعدل لنا فصورنا كيف يشاء wọ́n nínú tá a tún gbọ́dọ̀ mọ̀ nípa nípa ọlọ́run wa káfí màgbésẹ̀ àdáàlì kan láà máa ṣe àníyàn ìgbà nílẹ̀ yàrá. wọ́n ní ọlọ́run tá a ní àpì yìí tá a ní yìí àlẹ́bí nígbà tó dá wa ṣe wá ní lọ́gbà tọ́gbà ibi tọwọ́ tèmi wà tọwọ́ tèmi náà wa. ibi lórí tèmi wà lórí tèmi náà wà ọlọ́run ṣe lọ́gbàdọ́gbà. àwọn àtúbọ̀ wá ní fàádàdà lánà fàádàdà lánà ọlọ́run tún wá ṣe déédéé pẹ̀lú oníkálukú wa. bó ṣe dá ẹ lọ́kùnrin déédéé ló mọ́ ọlọ́run ti dé kó lóbìnrin òye bó ṣe dá ẹ lọ́kùnrin bó ṣe wá dá ọ lóbìnrin déédéé ló ṣe fún ọ ọlọ́dún pípọ̀ ọ̀dọ́kùnrin òṣè kí ni kò yí ọ ló ní obìnrin òwà láwọn tó wá dá fún déédéé ó dáwọn kan ní dúdú ó dáwọn ní ó dáwọn ní pípa ó dáwọn ẹ̀ ní ìpè ní dúdú ẹ̀ ní ìpè ní déédéé ni òun ló fi àwọn àdúgbò wa ní nínú láti fàtọ̀wọ́rọ̀ bẹ́ẹ̀ kéfà yẹ̀ṣà ọlọ́run wá yàwòrán wa sínú ìyá wa bó ṣe fi níbi bó ṣe wù bó ṣe fẹ́. lágbájá o tẹ bá mi sáré o tí ó ga lágbájá o nígbà tó wọn bá padà dáyé o yóò dúró lágbájá o nígbà tó padà dáyé o yóò lówó kàmẹ́nu tó ń bá dáyé o kò ní lówó ọ̀gá lélẹ́yìn ọmọdé lélẹ́yìn olùwọ́n òṣèlè. ìbádàá ọlọ́ nípa ilé ìfọ́lẹ̀ náà lóko á lè yí. Tọ́ba wo lọ́pẹ̀ fún yín, á yà ẹlẹ́ẹ̀kẹfà sẹ́lẹ̀ kejì. Ọlọ́ni àwọn olórí ìlà ìlà ṣe ìtọ́ alọ́rọ́jì yá ayúwa lè ṣe oorun sá ọlọ́ni ló kó ìjọba lè yá. Ọlọ́ni ló kó yín. Màá bá wọ́n ká pírọ́pì kí kí ló tẹ̀ jẹ́ náà? Kí ló ń tẹ̀ yín Kí ló ń tẹ̀ Tẹ́bí kẹ̀kẹ́ tẹ́ẹ̀ tí wá ma ọlọ́ọ̀pá lọ́ba tẹ́ẹ̀ máa gbẹ́gbẹ́ ni lọ́ba tẹ́ẹ̀ máa dúpẹ́ fún lọ́ba tẹ́ẹ̀ máa jọ́sìn fún lọ́ba tẹ́ẹ̀ máa ṣùgbọ́n òkìkà kí ló tọ̀ yìí kẹ́tẹ̀ tí ò ní kẹ́tẹ̀ yìí ṣáyé yìí tí ò ní kẹ́tẹ̀ yìí alẹ́ rí kọ́lákọ́gà pàtàwágà ọba bá ní òsì òun ló mà já ọ pàtàwágà ó tún ṣe lọ́gbàdọ́gba fara ó tún ṣe kí ni ó ṣe nínú pẹ̀lú rẹ̀ kí ìṣòro ti máa ṣe àbákàtà ihò ní àwọ̀ tó wù ó ló gbé wọ̀ yìí ọlọ́rin pé kò fún ló dá ọpọlọpẹ dúdú mọ́kànlá bá ọ̀pọ̀lọpá dúdú ọlọ́rin sí ìbò fún ọ ìwé tó bá ìbò bá bá ẹni tí ó ti ní ọlọ́dọ̀ ṣe bẹ̀ ẹni tó kọ́lé ọlọ́dọ̀ ṣe bẹ̀ ẹni tí ó kọ́ ọlọ́dọ̀ ṣe bẹ̀ ẹni tí ma ọlọ́dọ̀ ṣe bẹ̀ ga ọlọ́dọ̀ ṣe bẹ̀ ẹni tí ó ga ọlọ́dọ̀ ṣe bẹ̀ ẹni ọlọ́run wà lẹ́yìn ìsọ wíwú fi àrà lèkẹ́ ifá ìyàjá ọlọ́run kò ní lẹ́wọ́ ìbò lòlò níyà fọ́tò òròyìn nínú ìyá ayé gbòòrò sí nínú àwọn a kọ́ kékeré nígbà tá a lọ lé àwọn ìṣìṣẹ́ subahana máa ń sọ wàrọ́ lóde dáàbì ó yẹra sí i lọ́kùn pẹ̀lú ìlú pẹ̀lú ìmú láṣẹ ní kàdàwó bábú ọ̀hún bùrọ̀ yìí lè wà sí orí kára mi subahana kọ ìkìlá mímọ́ ọlọ́run ọba tó dá wa subahana kọ ìkìlá mímọ́ ọlọ́run ọba tó pèlè fún wa subahana máa ń sọ wàrọ́ lóde dáàbì kò lè lọ sí i mímọ́ ọlọ́run ọba tó yà fọ́tò àyíkó ti wù ú pẹ̀lú agbára rẹ̀ rọ́bù gẹ̀lí yùkẹ̀rí mu láti ní ìjọba rọ́bù gẹ̀lí yùkẹ̀rí mu rọ́bù gẹ̀lí yùkẹ̀rí ọba olùdá rọ́bù gẹ̀lí ọba ọlọ́rọ̀ kẹ̀rí kò ọba ọlọ́rọ̀ láti rí ìkàlà kò sí ọlọ́run kò sí mọ́nà ọba nílẹ̀ ọba tó ń báwo rọ̀ ó fọ̀rọ̀ yìí bọ̀ ọba yìí ọba orí ọba dáadáa ní rọ̀hún ọmọ oníkẹ́ rọ̀hìn ọba yára wà á ti gbórí kẹrẹ sí ẹ ọba yìí máa tóóró púpọ̀ ọba yìí máa fẹ̀ lápẹ́lẹ̀ ó máa fẹ̀ níyì ìwọ tó ń wá pẹ́lẹ̀ ìwọ tó ń wá yìí má wà á lọ sọ́dọ̀ dáadáa ọba tó ń dáa ní oṣù kíní ẹni tí àgbà àbáyẹ pẹ́rẹ́ والله ما تبقى فيه بل الله تعالى ورسول الله أول فارس نعرف الله سبحانه وتعالى أنه مزاهم كل شيء بيده ومنتهى ومنتهى الأمر كله إليه أول فارس نتعرف الله سبحانه وتعالى òrìgbé ámàgbé kẹ́rí pẹ̀lọ́rọ̀ áìsìkì tẹ́gbàfẹ́ lò láyé jíjẹ nínú ẹ̀dá mo fẹ́ dá ẹ̀dá mo fẹ́ ní ẹ̀dá mo fẹ́ dá ẹ̀dá gbogbo dáadáa bẹ́ẹ̀dá ń wá láyé ọlọ́ àdáàlú wa. bákan náà wàmùsá àlámùrù kúlù ilé yìí ẹ̀rí gbogbo àlámà rí sáàmù wákàkiri yìí ọ̀dọ̀ ẹ̀ náà ló kẹ́yìn yìí. Ṣẹ̀rí òfin gbogbo tó fẹ́ dà kò sí ìtàkà ọ̀dọ̀ aláàbò yìí. Tó fi dájú ilé àní nǹkan kékeré òfẹ́ sẹ́yìn wọ́n ní ìyá ìgbè tó ti rí hàn. Àlálẹ́kù wa gbogbo ń bá àwọn láyé ìparí rẹ̀ ọ̀dọ̀ aláàlúwa. Ibi tó ti mọ̀ lélẹ̀. Àwọn tó lọ ń bá nǹkan tó sọ pé kò lò. Gbogbo bá ti lò ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ òṣèlú. Tó wá lò tí ò bá yẹ ní, wọ́n tún wá pa ẹ̀gbẹ́ rẹ̀ padà sọ́dọ̀ ọ̀gá mẹ́ta nítorí ah, àwọn ọmọ ìdílé o bóyá ọlọ́run ni ó bá yín ní ọlọ́run ó bá yín ní ara mu bí o ṣe bí ni ní òun ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni torí gbogbo àwọn tá a lò fún ṣe kí ni jàmbá ó ṣiṣẹ́ fún wọn. wọ́n tó ń da ẹ̀ padà sọ́dọ̀ ọ̀gá ní jàmbá ọ̀dọ̀ àdá. torí pé nǹkan tó lè ṣe lórí ìtẹ̀ta wà yìí yàtọ̀ sí bọ́lá bá ní oṣù. nígbà tó wá pàṣẹ àgbà náà ní ọ̀dọ́ ẹ̀ náà ni òfin ti nílá kí ló dé wáyé dé kó pẹ̀lú ọlọ́ba ọlọ́ọ̀ba àtàkó fún tó wá fún wá fi ra dálé kó kọ bí àdáde rẹ̀. ìbádàjá àwọn wájú sọ fún ẹgbẹ̀rún ha wà á ilẹ̀ Muhammad sọ̀lọ̀sọ̀lọ̀ ilẹ̀ ọ̀rọ̀ títà ti mú sàá lọ́mọ pé gbogbo ìgbẹ̀yìn kan ọ̀dọ̀ aláàánú wà abẹ̀rẹ̀ ní ìlú ní ìgbẹ̀yìn ó yá abẹ̀rẹ̀ báyìí kí ní ìgbẹ̀yìn gbogbo tó fi dá nípìnlẹ̀ olóńgbẹ̀ ìlànà gbogbo tí ó fi dá nípìnlẹ̀ kọ́ni àmọ́ tẹ́jì gbogbo nǹkan ọ̀dọ́ tọ́jú ọ̀jẹ̀ máa ọ̀rọ̀ àlá nígbà tó ti wá mọ̀ pé ìgbẹ̀yìn gbogbo nǹkan ọ̀dọ̀ àlá àgbogbo àgbàmọ́ àwọn ọmọ ọlọ́bẹ̀ kan aláàbò parí. wà á nà ìlà rọ́bìkà mọ̀tà lọ mọ̀ pé ọ̀dọ́ ọlọ́run máa ẹ̀kọ́ ṣe gbogbo kẹ́tẹ́ bí tó bẹ́yìn sí. ọ̀dọ̀ àlá rẹ̀ nínú ayọ̀ mi sọ́ọ̀tù mọ̀nàfíkù ọlọ́ọ̀bá sọ fún wa tẹ̀ yí pé wà á lè láàyè irú sàmáwà ní wọn láàrú sí ọlọ́ọ̀ni wà lè ilẹ̀ Muhammad sọ́nà pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ tí ń bẹ ní àti Ìlú sọ́mà àbílẹ̀ ọwọ́ aláàdì kalúwa. Orí sọ́mà ọwọ́ Dada sọ́mà àbílẹ̀ ọwọ́ aláàdì kalúwa. Ọlọ́wọ́n wà láti ilẹ̀ láyá pọ̀ àwọn àwọn tó wọ́n ṣe aláàkùnrin aláàkùnrin tó bá tún di ní òru ẹ̀kúrí àtọ́ta fi lọ́rùn wọn. láyọ̀ pọ̀ owó òkú òun pàpẹ́ yẹn ta sọ yìí bí wọ́n ṣe ń fi àlá àpárí sí ìtumọ̀ tó lọ́wọ́ lọ́dún ọ̀sà tó lẹ́ ní lọ́sẹ̀ bí wọ́n ṣe lọ́dún ìwé òòṣà ni. ṣẹlẹ́ yóò máa fi wẹ̀ ipe yóò mú wájú ìdí wa òòṣà ni òòṣà ni ẹ̀dọ́wọ́ rẹ̀. ìyẹ́tọ́ ni ó máa lù ọ̀dẹ̀ ló ti máa ta òòṣà ni wọ́n fọ ẹ̀ lóòṣà ni ètò ní ọmọ ọdún sápò ibi tó wá sí ibẹ̀ lápò rẹ owó dé òṣàlọ́ sí yẹn lọ́wọ́. òṣà tó ní ọmọ ọdún sọ́wọ́ pé òkà jíjọ láti rí kan òṣà rí torí ọjọ́ òdò fún ọlá ní sí ewé kápò pọ̀ mọ́ra wọn kápì kátà fún kò lè gbogbo àwọn òṣìṣẹ́ wọn jẹ́ òṣà

kò fẹ́ ra lẹ̀ kó lọ ṣàdúrà gbogbo orin tó bá wọ́n láyé kí ló máa fi wá jẹ̀mọ́ àdúrà torí pé ọlọ́run ní ọwọ́ máa fi jẹ̀mọ́ owó kò lọ. ìbádàá láti ta àyà ọlọ́run sọ wá àyà mi sọ́ọ̀tù ìdíje àyà tó ti wá. ọlọ́run wà ní ní ìlà ìdáná àgbáyé lọ́wọ́ ọlọ́run kò sí gbogbo nǹkan láyé tó jẹ́ kan ìjọba ìjọba ọmọ wa lọ́wọ́. oore rẹ̀ ọmọ wa ló wà kò sí ìkádà láyé kí ló gbé igbó fi ń jẹ́ ìkẹ́ níbi ìṣe ọmọ wa ló wà ọmọ wa ló wà kò sọ wẹ́ẹ̀ nìkan ọmọ wa ní wà máa nù ilẹ̀ ọlọ́wọ́ ní àwọn sọ náà kalẹ̀ tó fi ń jẹ́ orí náà fi ń jẹ́ owó tó sọ láyé wọ́n ti kọ́ dèédé lẹ́kọ̀ọ́ fún ẹlẹ́kọ̀ọ́sọ̀rọ̀ ìlú ẹni tí ò ní ná mílíọ̀n lẹ́ẹ̀kan náà tí ó fi jáde láyé jẹ̀mọ́ táwọ́pọ̀ táwọ́pọ̀ náà ní ìmọ̀sọ̀rọ̀ ìlú bó wá lọ sọ ṣe pé mòun máa rí mílíọ̀nù jẹ̀mọ́ kò yà ní táwọ́pọ̀ náà nù gbogbo nǹkan tẹ́ ẹgbẹ́ láyé lórí ayé ọlọ́ni à ń sọ kalẹ̀ kíníkíní pẹ̀lú kéèké mi èyí tá a kọ́ fún orí kò ní tó bẹ̀rẹ̀ èyí tó bá dín fún wọn tí ó pọ̀ ó bá fẹ́ tí ó ṣe kí ó fẹ́ tí ó pọ̀ táyọ̀ wà lọ́wọ́ bá jẹ̀ wọn. Allah subhanahu wa ta'ala ibadallah ta'ala tubu الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين وإمام المرسلين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وجميع ما وأهلاه بإحسان إلى يوم مع بعض أبو بكر مولاه الله أجل ọlọ́ọ̀bá ìdáhùn àlọ́lọ́ ọba tó ní á sí ọ̀hún àmọ́ká tó sì áàmù ọba tá a ṣe ọba tá a jù àwọn atọ́rọ ìjẹ́ àti ìjọba tó wà náà mọ́mọ́ torí pé àyẹ̀lẹ̀ ìlú dáadáa ọlọ́ọ̀bá náà tọ́wọ́ wo bá a ṣe sí ọlọ́ọ̀bá fún wa yìí ọlọ́ọ̀bá yìí bó ṣe kó gbà lọ́yìí gbogbo tá a fi jù ọlọ́run bá yìí tí a bá máa bẹ̀rẹ̀ lọ́lọ́run tó sì ti pa ọlọ́run bá lò ó sí lọ́run. ẹ wá wo ohun tá a lọ́lọ́run bá ń ṣe yìí káwá gbé lẹ́gbẹ̀ẹ́ níta bá lẹ̀ Yorùbá Yorùbá ní ti lọ́run tó tún bọ́ ṣe àwúre Yorùbá ní ti lọ́run tó tún ṣe àgbélépọ̀dá Yorùbá ló fẹ́ ṣe lọ́run tó tún ṣe pé kúdè yìí. بلدا تعالى أو الفاول معاني خزائن الله سبحانه وتعالى وقيوب علمه علمه لغموض wọ́n ní nínú àwọn ìtumọ̀ tó ń bẹ fún khaza'in Allah subhanahu wa ta'ala òun náà lè gbòyó bẹ̀rẹ̀ ṣùgbọ́n nípa máa tí ìmọ̀ ọlọ́run bá pamọ́. ìtọ́nà bá wá pamọ́ ní ọgbà yìí nínú ọlọ́run bá àdéhùn láti pamọ́ yìí ó pamọ́ débi wípé pàápàá rẹ̀ ìjọba nìyẹn pàápàá ìdílé ìjọba nìyẹn. ọlọ́run máa ṣàwọn kan ní ìgbà yìí ọmọ ìwọ́n máa gbé sílá aká yìí pé kí ló dé tẹ́lẹ̀ jù náà àwọn àlùfáà ni lẹ́kùn mọ́ọ̀dì ha lẹ́kùn mọ́ọ̀dì ha alẹ́ àkọ́jù ọlọ́run bá ṣe é bẹ́ẹ̀ nítorí wípé kò fẹ́ jẹ́ kí n tó dá mọ̀ sí tó ṣe kí ni tòbí ṣe bẹ́ẹ̀. torí pé kò yóò bẹ̀ ẹ́ nìyí ìmọ̀lẹ́ ọ̀tún pamẹ́ lìgbòmọ́dì àlà àmọ́lìkì ọlọ́jọ́ pamẹ́ ni torí pé fẹ́ fi irú àwọn tó dá ọfẹ́ fi wọn lójú pété àbí dọ́là àlùfò ìbádàlá ìgbà àlà àwọn ìbára àpẹẹrẹ ìfọ̀rọ̀ àwọn ọ̀nà àdìgbì wọ́n ní kí a bá ru súrẹ́tò ìrẹ́jì áyà 43-49 ọlọ́run bá ní أعوذ بالله من الشيطان الرجيم وأن إلى ربك منتهى ọlọ́run yẹn Muhammad ọlọ́run ọ̀gá ẹgbẹ́ tó ń gbé gbogbo kápátá ọ̀dọ̀ aláàlú parí ìgbẹ̀yìn gbogbo kan ọ̀dọ̀ aláàlú wa ìjọba ìgbogbo kan aláàlú ti rí bẹ́ẹ̀ aláàlìkan ló bẹ̀rẹ̀ kan wà. wà á wà á ápù wà á ọlọ́ni ọlọ́ọ̀bà yìí nínú iṣẹ́ rẹ̀ tó ń ṣe yóò mà sí ẹ máa láwọn kan wọ́n máa sunú ẹ sì máa láwọn kan wọ́n máa sunú. àwọn ọmọ tó fẹ́ látijọ́ ọjọ́ yà ló o ajá padà wá bímọ. a àtúfẹ́ o ìgbó wa lọ́padà fún adúpẹ́ o ó padà di bíbàtà adúpẹ́ o ó padà di olórí mo mọ̀ sí olórí lórí wọn. ẹ sì máa ọlọ́wọ̀ ọlọ́pọ̀ báwọn kan ń dúró àwọn tí wọ́n ti kí ni àwọn tí wọ́n sọ. ọlọ́run ní ìmọ̀ tó fi rí bẹ́ẹ̀ àwa nìkan láwọn kò yẹ yìí. ọlọ́run ní wà á ń náà wúwà àmàṣà wà áyé ẹ́sì máa lọ́wọ́ ọ̀gá nínú jẹ́gọ́lọ́ ọ̀bá lóhun ṣe àwọn kan máa bí táwọn ọ̀sán ti ń dì máa pàdé ẹ̀kú àṣẹ ìkómọ lónìí o lẹ́yìn tí màá láwọn kátó lọ́wọ́ ah! ni á ọlọ́jà ìlú ayé ẹ̀dá kò kéwì sílára káàkiri. ọlọ́run ṣe wà ní. ọlọ́run wà àdáwò kọ́lákọ́ gba ọjọ́ ìlì dákàrọ̀ wà ní ń pé ọlọ́run bákan náà àwa la dá gbogbo tá a dá ní méjìlélì adakọ̀ adakọ̀ ni ṣe wà kí ló fà á tá a fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní lórífà ìzá gómìnà ọlọ́run bá a ṣe wá dáwọn bẹ́ẹ̀ ṣebí látara àpọ̀ ni ìzá gómìnà àpọ̀ ń obìnrin nínú bẹ́ẹ̀ àmọ́ fẹ́ àti tó ti ní káwá sí ẹ̀ látara ẹ̀ ní òkú wa ọlọ ní wà á nà àléhí lẹ́tà àbẹ̀lẹ̀ kókòrè ní ẹ̀ wá rí nígbà tá a gbogbo yín pátá èèyàn yín gbogbo bá pa ogun wọn pátá gbàgbọ́dá kìyàmà ẹ̀yìn padà àlùjẹ̀mí àpàdà dá wọn padà ìdí táwọn ti ṣe bá jẹ́ ìlú ọmọ rẹ̀ ọlọ́wánú wa anáwó wà abúlé wà abúlé ọlọ́dún bákan náà ẹni bá lọ́rọ̀ nù yí àwọn lọ́rọ̀ o ẹni tó sì ní náà àwọn ní ọlọ́wọ́ ní ìwú ẹ̀gbọ́n yóò fi dáwó àbúrò tó wá bí yóò fi lọ́rọ̀ ọlọ́dún ṣe wá ìdí tá a fi ṣe bẹ́ẹ̀ ìdí

àkókòpá ilé àbúrò tó bá nílùú ẹ lọ ó mọ̀ ṣàdúrà kó bá lè rí kúrò wálẹ̀. àmọ́ yorùbá wọn ń gbàgbọ́ rárá lọ́sẹ̀ ń gbàgbọ́ lọ́wọ́. wọ́n tún wá dìde àbúrò tó nínú ẹbí wọ́n dìde ìdíjí bá bá bá bá ọlọ́pàá mú kúrò lórí rẹ̀. ó wọ́n padà sí fún ẹ fún ẹ zero. wọn wá ní rí ẹnìkan gómìnà nínú nínú ẹbí wọn. ẹ̀ńtàkàdàrà.

kí ló pè ní ṣírọ̀ káwọ́káwọ́ kan ni wọ́n pè lẹ́yìn ìràwọ̀ ìràwọ̀ yìí lágbára wọlé ní ẹ̀kúkọ̀ tíràwọ̀ yìí bá fẹ́ jáde àsìkò ooru ní máa ṣe kí ní máa jáde sílẹ̀ kúlọ́gẹ́ sáàkùn sílẹ̀ kúlọ́gẹ́ ló máa jáde tó bá ti wá jáde lọ́dọ̀ lárúbáwọ́ ó ní ìṣìmọ̀ lọ́dọ̀

عباد الله تعالى دليل من سنة ورسولة بدلا من معروفة الله سبحانه وتعالى هو أن تبطوا ورسولة هو محمد أقولي èyí pé àmì ọlọ́run tá a fẹ́ ṣe àmọ́ àmọ́ pẹ̀lú iṣẹ́ ìṣòro àfìgbà àti nípa jìyà nípa tún fẹ́rìn torí wọ́n tó ń wá ìkànnì ìta òun bá ọlọ́run tún fẹ́rìn ní òrùjẹ́ wà láà òṣìṣẹ́ ìwọ́n tó ṣókùn òṣìṣẹ́ torí ní wọ́n ti parí ẹ̀ àti tó bá tó fi ọlọ́run lóòpó nìsinmi ẹ̀kọ́lọ́míkálè tó bá fi ọlọ́run tó ṣògùn ó di ayé pé ẹ̀kọ́lọ́míkálè tó bá ṣògùn ó sọ́ọ̀tì torí kí owó tí ẹgbẹ́ torí pé tọ́lọ̀ wọn kò fún ọ ìfẹ́ni lè ọ ìtú wọn bá ẹ o lè yí ìdí òbá jẹ́ tiẹ̀ kò lè tọ́tọ́ ẹ ta ló wá pé jẹ̀mọ́ láàárọ̀ fi àlá nìkan lọ́sàn-án fi àlá nìkan lálẹ́ fi àlá nìkan lóru fi àlá nìkan lásìkò àtúbà fi àlá nìkan àlá nìkan ní máa fi máa wá mọ́jọ́lá sí wà ní ọ̀rọ̀ lórí orí torí bí o ti kú ọ̀rọ̀ rẹ ó ti kú ẹ̀ka lọ́wọ́ ọba tó ní ọ́ ọba tó ní ọ́ tó láyé tó wá tó lẹ́ni tó bí ọ tó ní tó gbé tó ní tó jẹ́ tó ní tó padà jẹ́ tó lẹ́ni tó tó ní bàbá tó ní ìyá tó bí ọ tó sì ní ẹ̀lẹ́ rẹ lọ́dọ̀ ìbádàdà ìdáhàdà afáwọn àtúndáyì bùrọ̀ ọmọ tó bá àdìsí wa وإذ كان رسول الله صلى الله عليه وسلم كثيرا ما كان يحدث عن المرأة كانت في جاهلية afáwa yìí ní adẹ́dùwà Muhammad alẹ́lì máa ń sọ̀rọ̀ arákùnrin kan fáwọn arákùnrin yìí kò ṣẹ̀lẹ̀ arákùnrin yìí kò ṣẹ̀lẹ̀ jẹ̀lẹ̀lẹ́jà bọ́ọ̀lù arábìnrin ṣe alàrá jẹ̀lẹ̀ máa àhá ìmọ̀ ìdáhà yẹ́lẹ̀ àbọ̀dàlà wọ́n ní arábìnrin yìí ó ń bẹ lórí orí àpáta arábìnrin yìí wà anábìnrin bẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa mímọ̀ ọlọ́run ká tó sí lọ. anábìnrin wájú arábìnrin yìí òun ń bẹ lórí òkè lórí àpáta pẹ̀lú ọmọ rẹ̀ ọkùnrin tó ṣe kí ni tí máa bá a dáná ìyá ẹ̀ ní ọmọ rẹ̀ ló máa ṣe kí ni ní máa bá da àwọn ẹran ẹ̀yẹ tọ́mọ́lé dọ́lẹ̀mù ó kó sínú ẹran àgùnbọ̀n ó kó sínú ẹran màálù ó kó sínú ẹran òkúkọ ó kó sínú ẹran àgbò iṣẹ́ táwọn ṣe lò wọ́n wá ní ọmọ ìwà sọ yí pé fàkọ́ọ̀dà láà ìbùníhà ìyàwó mọ̀dẹ̀kọ́nà kọ̀kì ọmọ tó máa ń bá dẹ́rẹ̀ yìí ó wá kọjú sí jọ́nà ó wá lè yẹ ìyá rẹ̀ tọ́lú dáì àlẹ́bí sọ́kọ̀jà ìyá àwọn àtẹ́lẹ́ fúlásìkòjà ìyá àwọn òbí náà alẹ́kọ̀ọ́ ìtí àwọn èèyàn ń sìn ní tí ò jẹ́ ọlọ́run ni wọ́n sìn àpò láti wà láì fún ẹni tó ṣì wà lásìkò jà yìí ìwọ́n tó ní ọ̀ṣẹ́ tó ló ń tojú ẹ̀ àtìkòjà yìí ti wà tó bá kú lórí ọ̀ṣẹ́ tó lè ti wà ẹlòmí èlò ìfẹ́ tó wẹ̀ kó àjẹ́nà ẹlòmí èlò ìfẹ́ tó wẹ̀ kó wọlá ṣẹlẹ̀ tó máa yíwẹ̀ pé kọkà láìkí máa tó ṣe ní wẹ̀ tó kó máa hó dáadáa tó wà nìjẹ́nà àmẹ́ tó ń fi ọṣẹ nínú wẹ̀ pẹ̀lú àti ẹ̀yí pé ọṣẹ yẹn fẹ́ ṣe nǹkan kan fóun nínú ayé ìmọ̀ ó fẹ́ mú dáadáa kan fóun àbúfẹ́ mú aburúkọ jìnà sí òun ẹgbẹ́ tó bá kú tó bá kú pẹ̀lú tó wẹ̀ wọ́n láyé wọ̀ lẹ́kùn jáde bẹ̀. irú rẹ̀ ó lọ

رجل قال فما لخلق أبي ìrẹ̀lá ẹni tó ẹgbẹ́ àláàlú lẹ́nu bàbá mi wá ń kọ́ ta ló dá bàbá mi ìjọba tó dáhùn ní pé kọ́lẹ̀ ọ̀lá aláàlú dá bàbá mi bí aláàṣẹ́ bẹ́ẹ̀ òun náà tó dá nínú ọjọ́ bàbá rẹ̀ ọmọ bá mi fi kọ́lá bàbá rẹ̀ kọ́lá kọ́lá yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tí àlá bá jẹ́ yìí tó dá bàbá rẹ̀ ta ló wá jẹ́ yìí ìjọba dáwọn pé àlọ́ àlá àlá ló dáwọn ọmọlúwọ̀ فمن خلق سماء أوكي يا تولين تلولا سماء يجب أن يكون الله فمن خلق الأرض تلولا إليه ìyàtúndà yìí pé àlá tàmàdàkọ́lápọ̀ ìbáàdà ta ló dá àwọn òkè ìkè síka tó yẹ pé orí ìkàlà wà nínú àwọn òkè yẹn oríkàlà wà lórí ẹ̀ yìí ìyá ti báyìí pé àlá ọmọ pàtúndé yìí pé wọ́n ẹ̀dọ̀ kọ́lá kọ háàlì ìjẹ̀kọ́lá àwọn ẹ̀rọ tá a wá ń dà yìí ta ìjọba tó dáhùn pé àbá ọmọ wa ni kọ́lẹ̀ fàáhìn náà ni àlọ́ ṣáà náà náà sàrù mìíràn jẹ́rẹ́ fàtàkọ́ ọ̀rẹ́ wá ní bá rí bẹ̀ ẹ̀yìn ìyá torí ìyá wọn àti bàbá àwọn òsìn àwọn ìtàwọn sìn ní tí òjò náà ọmọ wa ló bá rí bẹ̀ bá ilé ogun nǹkan tá a dárúkọ ní aláàbúdá wọn ò ní máa ṣàìkú ọlọ́run gbọ́ ní ìṣesí tó já sí wípé ẹ̀yìn yìí ẹ̀ ní àìní nìkan mo ṣe kí ni èmi nìkan mo ní kí nìkan náà mo gbà pé ọlọ́run bá àlá àlọ́ba tó dá oko nǹkan òun mo ti lẹ́yìn kí máa ṣe kí ni lẹ́yìn kí máa tó tẹ̀lé òsì tó sì fún un. ọmọ ìbá ti jẹrẹ má pàtà pọ̀ ó bá rí lórí àpáta èmi lè má lọ. ẹ̀yin yóò sọ sí kẹ́ jẹ́ ẹni tí mo wà lábẹ́ mi. ó kàn ṣe dáre ọmọ òun kú ní ó kú ní mùsùlùmí ó fa òfin ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ ní kejì nígbà tó ọmọ tá a bí sílé eégún ọmọ tá a bí sílé aláwo tó wá rí ìsìláàmù tó gbà á yóò ti tó àti lóòótọ́ tó sì wà ní jẹ́sínà ìwọ́n tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bí ọdún ìsìláàmù ó tún wá ṣe ìsìláàmù náà lọ́wọ́ lẹ́lọ́wọ́ lọ́wọ́ orí bí o ti dùn nípa àwọn nǹkan tó kó káàkiri tó lè bá sí. tá a bá ilé túlé rẹ tá a bá ju àdúrà nìkan lọ tó o fi sọ́ra lẹ́yìn àlẹ́ àwọn òbí rẹ̀ sí. àdúrà nìkan la fi sọ́ra. tá a bá ilé tú àlámọ̀rí rẹ tá a tún bá tàn nígbà tó o lọ́sì fún lẹ́yìn àlẹ́ ògún kékeré. àlá nìkan ló lọ sí. gbogbo ìṣọ́sìn rẹ pátá àlá nìkan gbogbo rẹ̀.

jùmọ́jú tẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́run kó ogun àlámọ̀rí ìrẹ́gbóta ní jama fún ala adịka ló lè ṣe olùkà ló ní ní máa fún yàn oní máa gbà oní máa èyí tó wá ní ya ìṣá àwọn àkọ́bá tó jẹun tó bọ̀ á tún tẹ̀síwájú níbi máa tó bá tìlì dáa ìmọ̀ àdáṣù àrùn ọ̀tá ara oṣù kan ní ó gbà wá ọ̀sẹ̀ kẹgbẹ́lé ọ̀sẹ̀ kẹta sí ọ̀sẹ̀ ìkẹyìn á tún wá bọ́ síbi máa tó bá tìlì fáfá di sọ́ọ̀nù àlewọ̀sọ̀dá àbí ọlọ́run àjẹ́lá orí ẹni tàbíyàmà kọ́lọ̀ṣẹ́ kọ̀ọ̀kan wa gbogbo táà fẹ́ ti dáadáa kọ́lọ̀ṣẹ́ fún wa èyí táà fẹ́ ti dáadáa kọ́lọ̀ṣẹ́ fún wa àbí ọlọ́run àjẹ́lá kọ́lọ̀ṣẹ́ fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتمنى القول إلى الصلاة